ẹ kú dédé àsìkò yìí láti kànnì BGI TV òní lọ́jọ́ karùn-ún nínú oṣù kẹta ọdún 2022 ìròyìn àpapọ̀ ló ń dé sójú amóhùnmáwòrán yín olúwatóbi lọ́ba fáṣùgbà sí lóníròyìn ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà ìjọba ìpínlẹ̀ èkó ti ṣe tán láti ṣèwọ́de àwọn tó pín epo bẹntiró níbi ayẹyẹ ìnáwó wọn ọ̀gágun fẹ̀yìntì ìràbọ̀ ti sọ wípé orílẹ̀-èdè nàìjíríà ti ń múpò wájú sí i lágbọn ti ìmẹ́ ètò ààbò tó ń mì lórí lọ́rùn. ìṣẹ̀lẹ̀ tuntun míì ti ṣẹ̀ sáde ìdòyìn àtàwọn mẹ́fà míì. lọ́wọ́ kan náà iléeṣẹ́ ọlọ́pàá ti dóòlà ìkókó kan obìnrin mẹ́rin ní ìpínlẹ̀ Katsina àwọn ajínigbé jí òṣìṣẹ́ ọgbà ilé ìtajà ńlá kan gbé ní Kogi ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ obìnrin kan lórí ìwà ìṣekúpani sí ọmọ ọdún márùndínlọ́gọ́rin kan kí n tó mẹ́kúnrẹ́rẹ́ ìròyìn yẹn wá ẹ má gbàgbé ojú òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ like ẹ ẹ fi èrò yín ṣọwọ́ síbi àlàfo tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn ẹ pín kiri fáwọn ẹlòmíín kí wọ́n lè mọ ohun tẹ̀ ń gbádùn níkànnì yìí lójú òpó ti Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwòye adébáyọ̀ lórí ti Instagram ẹ tẹ gbàgede underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ rí tó ń lọ lọ́wọ́ ìsàlẹ̀ amóhùnmáwòrán yín yẹn òun lẹ́tẹ̀ o láti fi kàn sí yàrá ìpolongo ọjà wa ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ ìjọba ìpínlẹ̀ èkó ti gbégbésẹ̀ ìṣèwádìí tó lọ́ọ̀rìn lórí fọ́nrán kan tí ó jalejako lójú òpó ayélujára eléyìí tó ń ṣàfihàn bí wọ́n ṣe ń kó epo sínú kẹ́ẹ̀gì léyìí tí wọ́n sì ń pín fún àwọn tó wá síbi ayẹyẹ ìnáwó kan eléyìí tó wáyé ní ìpínlẹ̀ èkó kọmíṣánná tó wà fún ìsọfúnni àti ìlànà àtọ̀ nípínlẹ̀ èkó ẹni tí í ṣe gbẹ̀ngàn ọmọtọ́sọ òun ló fi àtẹ̀jáde ọ̀hún sóde níbi tó ti ṣàlàyé pé ìwà yẹn ló jẹ́lẹ̀ yìí tó burú jáì tó sì léwu jọjọ fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn pàápàá àwọn tó wà lágbègbè náà bẹ́ẹ̀ ló jẹ́ ohun tí ó ń dojú ti orílẹ̀-èdè nàìjíríà àti ìpínlẹ̀ èkó fúnra ẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó ló wá ṣàlàyé pé àǹfààní ààbò ló ṣe pàtàkì jù bákan náà níjọba ìpínlẹ̀ èkó ò lè máa wò sùn kí ẹ̀mí àwọn èèyàn sì máa wà nínú ewu wá ṣàlàyé pé ìgbìmọ̀ tọ́rọ̀ kan ti bẹ̀rẹ̀ ìwádìí léyìí tí ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà Babájídé Sanwó-Olú ló ti ń gbìyànjú láti rí i dájú pé ohun gbogbo túbọ̀ ń lọ bó ṣe yẹ kó lọ lábẹ́ ìṣèjọba rẹ̀ léyìí tí àwọn tó sì wà nídìí irú ìwà bẹ́ẹ̀ yóò lè jó lámbá pa níwájú òfin bẹ́ẹ̀ bá gbàgbé àsìkò yìí gan-an ni ìnira gógó bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe ń tò látògbé múlémú láwọn lépo kí wọ́n tó lè ra epo olówó gọbọi léyìí tí ó sì wá jẹ́ ohun tó burú jáì tí wọ́n sì ń rí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn níbi ìnáwó náà tí wọ́n ń pín epo fúnra wọn nínú kẹ́ẹ̀gì. ọ̀gágun fẹ̀yìntì lórílẹ̀‐èdè nàìjíríà tá a mọ̀ sí ọ̀gágun leo irabor òun ló ti ṣàlàyé ìdùnnú rẹ̀ lónìí wípé ń ṣe ni ètò ààbò ilẹ̀ nàìjíríà ti ń gbóúnjẹ fẹ́gbẹ́ tó rántí gbàwó bọ̀ ó ṣàlàyé pé lábẹ́ ìṣèjọba tó wà lóde àwọn ti rí àyípadà ọ̀tun lágbọn ti ètò ààbò eléyìí tó ń mì lórí lọ́rùn tẹ́lẹ̀ oníṣùgbọ́n torí ẹ̀ ti ń dúró re sí i ó ṣàlàyé ọ̀rọ̀ níbi ètò kan tí wọ́n gbé kalẹ̀ fún tọdún 2022 tí wọ́n pè ní CISMD run eléyìí tí wọ́n ṣe ní olú iléeṣẹ́ elétò ààbò nílẹ̀ yìí níbẹ̀ ló ti ṣàlàyé pé ìgbésẹ̀ akitiyan eléyìí táwọn ọmọ iléeṣẹ́ ológun ń gbé ló túbọ̀ mú kí ohun gbogbo kó dúró re sí i lórílẹ̀‐èdè nàìjíríà tó sì ní gbogbo ìgbìyànjú láti yí ìmọ̀ ètò ààbò míì lágbódà síná látọwọ́ àwọn ọmọ ológun ló jẹ́ pé wọn kì yóò sinmi tàbí sàárẹ̀ títí dìgbà tí ohun gbogbo tó bá tó dúró rè sí i. ìròyìn ti fi yé ni wípé adájọ́ adépèlé òjó ti ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀ṣun eléyìí ti ń bẹ nílùú òṣogbo ló gbé ìdájọ́ rẹ̀ kan kalẹ̀ tó sì ti ní kí ẹni tí í ṣe Rahmon Adédoyin àtàwọn mẹ́fà míì tó jó tìṣẹ́ tí wọ́n gbá mú ṣekú pẹ̀lú ẹ̀ látàrí ìṣekúpani sí Timothy Adégòkè eléyìí tí ó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ fásitì ìlú ilé tá a mọ̀ sí OAU láti lè lọ́mọ wà ní ọgbà ìtúniníwàṣe tá a mọ̀ sí ọgbà ẹ̀wọ̀n náà títí tí kò sì fààyè gba pípè tí wọ́n ń pè fún kí wọ́n tú u kó máa relé èyí gan ló ti wá mú kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n bẹ̀rẹ̀ sí í dunnú lórí ìgbésẹ̀ eléyìí tí adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún tí ó sì gbéná lásìkò yìí bẹ́ẹ̀ bá gbàgbé Adédoyin àti àwọn mẹ́fà míì ọ̀hún ni wọ́n forúkọ wọn léde tí orúkọ wọn ń jẹ́ Magdalene Chivuna Adéníyì Adérọ̀gbà Olúwọlé Lawrence Oyètúndé Kazeem Adébáyọ̀ Kúnlé àti Adédèjì Adéṣọlá ni wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn ẹlẹ́ga mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ìlẹ̀dí àpòpọ̀ àti ìṣekúpani. lọ́wọ́ kan náà iléeṣẹ́ ọlọ́pàá ti dóòlà ìkókó kan tó ń ti obìnrin mẹ́rin ní ìpínlẹ̀ Katsina ìròyìn fi ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina ní kò wá tàbí rẹpẹtì léyìí tó mú kí wọ́n lè dóòlà ìkókó kan àti obìnrin mẹ́rin eléyìí tí wọ́n jí gbé látọwọ́ àwọn agbésùmọ̀mí níjọba ìbílẹ̀ Kankara ní ìpínlẹ̀ náà àwọn agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n dédé ya wọ agbègbè kan tí wọ́n ń pè ní Gidanaseku ní abúlé kwantankwamanwa ní ìpínlẹ̀ náà ní nǹkan bíi aago mọ́kànlá òru tí ó sì bẹ̀rẹ̀ sí dàbọn bolẹ̀ kó tó di pé wọ́n jí obìnrin mẹ́rin àti ìkókó náà gbé lọ ìròyìn fi yé ni pé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n tètè gba ìsọfúnni kan eléyìí tó mú kí wọ́n gbé gbèsè àkin láti lọ gbé pẹ́rẹ́gì jà kaná pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí kó tó di pé wọ́n lè gba àwọn tí wọ́n jí gbé ọ̀hún sílẹ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà sp gambo isa olóṣàlàyé pé àwọn agbésùmọ̀mí náà òun ló jẹ́ pé wọ́n fara káásá ọta àbọn tí wọ́n sì gbé e sá lọ wọgbọọba. lọ́wọ́ kan náà ìròyìn fi yé ni pé àwọn ajínigbé tún ti jí ẹnìkan gbé tó jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ńlá kan tí ń tajà tó jẹ́ ti ìgbàlódé ní ìlú lọ́kọjà ní ìpínlẹ̀ Kogi Ogochukwu Okpara ló kọ ẹni náà eléyìí tí wọ́n jí gbé látọwọ́ àwọn agbébọn tẹnikẹ́ni ó mọ̀ rí ìròyìn fi yé ni pé lọ́jọ́ sátidé tó kọjá lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tọ́ ṣe tán ló bọ́ síta lẹ́yìn ìgbà tí ó ti ṣọ́ọ̀bù ìtajà ńlá náà tán kó tó di pé wọ́n jí gbé ní òpópónà Gadumo ní Ganaja ní ìpínlẹ̀ Lọ́kọjà ní ìpínlẹ̀ Kogi ìròyìn wá fi yé ni wípé alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá lágbègbè náà ìyẹn Williams Aya ló wá ṣàlàyé ibi ọ̀rọ̀ dé dúró wípé ńṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí múṣẹ ṣe ná lọ́wọ́ yìí kí wọ́n lè rí dájú pé wọ́n gbà á kalẹ̀ kúrò lọ́wọ́ àwọn tó wá jí gbé léyìí tí àwọn tó jí gbé ọ̀hún tí wọ́n jí gbé lásìkò tó fẹ́ bọ́ sínú ọkọ rẹ̀ ṣùgbọ́n tí wọn ò gbé ọkọ rẹ̀ lọ tó ń ti òun nìkan ṣùgbọ́n wọ́n jí òun nìkan gbé lọ ni ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Edward Eboka òun ló ṣàlàyé ipò tí nǹkan dé dúró àti akitiyan tí wọ́n ń ṣàbá yìí tó ń ti àwọn elétò ààbò míì tó fi mọ́ àwọn fìgìláńtẹ́ láti lè dóòlà ẹni náà lákòótán ìròyìn fi yé ni wípé iléeṣẹ́ ọlọ́pàá tún ti ráwọ́ tó ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n kan tó jóbìnrin ozioma ọ̀rápùè eléyìí tí wọ́n ló ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ kan tó jẹ́ ọmọ ọdún márùndín ní ọgọ́rin ní abúlé amatutu ní agolo ní ìjọba ìbílẹ̀ anautu ìròyìn fi yé ni wípé olóògbé ọ̀hún lórúkọ ẹ̀ ń jẹ́ martin ọ̀rápùè eléyìí tí wọ́n ní gbódòrò ṣọ̀kan wáyé láàrin àwọn méjèèjì tí ìfapájánú sì ń wáyé kó tó di wípé ó ń ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ ọ̀hún alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá lágbègbè náà DSP Tochukwu Ikenga ló ṣàlàyé wípé ń ṣe ni arábìnrin ọ̀hún díbọ́n bíi wípé ń ṣe ni ọkùnrin ọ̀hún para rẹ̀ fúnra ẹ̀ ṣùgbọ́n ìgbẹ̀ ìgbẹ́yìn àti ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá ló ṣàfihàn wípé arábìnrin ọ̀hún gan ló ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ náà èyí lòpin ìròyìn àpapọ̀ afún ti dédé àsìkò yìí kí n tó mú kókó ẹ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé ojú òpó youtube wa ẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe ẹ láìkí ẹ ẹ pin fáwọn ẹlòmíín kẹ́ẹ̀sì tó fi ìròyìn ṣọwọ́sọwọ́ ṣàlẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe é ṣe é ẹ má tún gbàgbé lójú òpó ti facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí ti instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ ìsàlẹ̀ amóhùnmáwòrán yín lẹ́ẹ̀tẹ̀ o láti fi kàn sí yàrá àpolongo ọjà wa káyé lè mọ̀ ń tẹ̀ gbé dání. ìròyìn ọ̀hún rèé lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. mo ti kà á fún yín wípé ìjọba ìpínlẹ̀ èkó ti bẹ̀rẹ̀ sí í ṣèwọ́dìí àwọn tí wọ́n ń gbé epo fún àwọn tó wá síbi ayẹyẹ wọn lẹ́kọ̀ọ́ mo tún mọ̀ wá fún yín pé ọ̀gágun ìràbọ̀ ló ti sọ wípé ìmẹ́ ètò àbólẹ̀ nàìjíríà ló ti ń dun àfihẹ́yìn tí egun alárí fi sọ ẹ̀tún rí gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sádédọyìn lórí ìdájọ́ ilé ẹjọ́ mo tún mú wá fún yín wípé iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti dóòlà ìkókó kan àti àwọn obìnrin mẹ́rin tí wọ́n jí gbé ní Katsina mo tún mú wá fún yín báwọn ajínigbé jí ẹnìkan gbé ní Kogi lábàdì mo tún mú wá fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti gba obìnrin kan mú síkún pẹ̀lú bó ti pa ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ ọmọ ọdún márùndínlọ́gọ́rin nípínlẹ̀ Anambra èyí ló pé ìròyìn àpapọ̀ àfúntìdédé àsìkò yìí olúwa tóbi lọ́ba fáṣùgbà bẹ̀m̀bẹ̀yẹkẹ̀ lọ́kàròyìn ẹ ṣeun o ó dìgbà kan náà ká pàdé.